بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد أراكف ولم وبا أترك جرم أتشولار وأسواك وأقاوى نجوى محمد صلى الله عليه وسلم أتبقى رأليه أتبقى مسلمين تنفي لنا أتبقى مسلمين تنفي لنا وإن جكني أنا láwọn mùsùlùmí àkọ́kọ́ àwọn sọ̀hábà àtàwọn a wọn tí wọ́n fọwọ́ tẹ̀lé wọn gbogbo ẹni bá nígbà wọn wọ̀nyí láti fi wà láti fi wùsùlámù ṣe láti fi tẹ̀lé oúnjẹ ọlọ́run nínú ẹ̀sìn kọ́lọ́n kó yọnu sí gbogbo wọn ọlọ́dá ìlà àìlọ́lọ́ ní àná abáwọn sọ̀rọ̀ nípa àbójúṣe obìnrin mùsùlùmí nínú islam nínú tó rọ̀ mọ́ zaka ìdá zaka ìta àfowó yọ ni àbẹ́ ìta àfi oúnjẹ yọ nínú rọ̀mọ́n wọ́n á ní kẹta tó ká pé àkíyèsí ara wa sí lánàá yẹn tọkàn fò nǹkan yẹn ti rèé ohun tó yẹ ká má gbàgbé ni ohun tó ká ṣe àlàyé níwọ̀nba ó dábàá láyé ní òní ìṣẹ́jú méjì lọ ẹ ká ṣàlàyé rẹ̀ kí ni nǹkan náà òun ni nǹkan tó ní ṣe pẹ̀lú awuyewuye tí máa ń ṣẹlẹ̀ lọ́dọọdún láti bí ọdún bíi mélòó kan sẹ́yìn síbí awuyewuye yìí ò máa sí láwùjọ ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kódà èmi nìkan ní ìfẹ́ ẹ̀gbọ́ wípé nílẹ̀ haúsá náà kan máa ní controversy lórí iṣu yẹn kí ni iṣu náà òun náà ní ká máa sọ wípé à ń yọ zakanu àwẹ̀ pẹ̀lú owó dípò oúnjẹ èyí tó ti gbajúmọ̀ láwùjọ tẹ́lẹ̀ so eléyìí ọ̀rọ̀ tí ó sẹ̀ jẹ jáde ni táàrí sọ fọ́dún mẹ́wàá sẹ́yìn ló ti gbẹ́ǹta ìgbà tó jẹyọ láwùjọ tí wa láwùjọ tí wa lẹ yorùbá yìí o bàbá tàbí méjì méjì kò lè jáwé márùn sẹ́yìn lọ àbí lè ọdún márùn sẹ́yìn lọ tó di pé àwọn bẹ̀rẹ̀ sí ní discuss ẹ̀ láwùjọ àlìfowó yọ àlìfowó yọ kámọ̀ lóúnjẹ. ọ̀rọ̀ yìí ìṣèjẹ́ sátá ń fà mara wa lọ́wọ́ bó ti wù yẹ̀wò mà. alìsílámù ṣàlùyẹ̀ lọ ìsìlámù òfin ọlọ́run ọba ní subhanahu wa ta'ala ọlọ́run bá ti gbé e kalẹ̀ sórí àhánà muhammadu sallallahu alayhi wa sallam ó ṣàlàyé rẹ̀ fún gbogbo ẹ̀dá ohun tó ń ṣe ọlọ́run àlùsùláàtù ọ̀sọ̀láàmù bá pè lẹ́sìn òun náà lẹ̀sìn ohun tó bá júwe fún wa lọ́nà àgbà fi súnmọ́ ọlọ́run ọba òun náà lágbàgbọ́ láti máa tẹ̀lé eléyìí ló ń túmọ̀ ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah èyí tí mùsùlùmí máa ń sọ ní gbogbo ìgbà ẹ̀dàwọ́ wà fún ṣọlá àlùsùláàtù ọ̀sọ̀láàmù ó sọ lọ́rọ̀ àbí kò sọ lọ́rọ̀ ẹnìkan ṣe lójú ẹ̀ kí nìkan náà pé lójú ayé ànábi ó kéré ó pọ̀ tó mẹ́jọ sí mẹ́sàn-án tó tó fi ayé lẹ̀ torí pé ìjírá di méjì òun náà ṣe ọlọ́run lọ́lọ́run sófin ni ń fún náà náà ló ti yan ó ó sì gbá títí ká jíra fi tó lẹ́sàn nígbà tí ó kéré okùn ànábì gbá wẹ̀ bí mẹ́jọ kó tó fi dá yín ààrí gbọ́ àti ìrìkà ike bóyá òun ṣe ọlọ́run fún ara rẹ̀ àdéṣù láti sọ̀dá ó sọ ọ́ lọ́rọ̀ wípé bí mo ti rí ẹ máa fi oúnjẹ yọ zakat fẹ́tọ̀ ẹni máa fowó yọ bẹ́ẹ̀ bákan náà àtúnwá ẹrú nínú àkọsílẹ̀ àti ìrìkà nínú àkọsílẹ̀ wípé àwọn sọ̀hábà ìjọ́lẹ̀ wọn ṣe nǹkan ní ìgbà nínú ẹ̀sìn táwọn ìgbà ti dákẹ́lẹ̀ lórí silent approval nìyẹn á ló ti jẹ̀sìn torí káyọ̀ nǹkan ò bá mu àdádì ò ní dákẹ́ lórí aburú ṣùgbọ́n àti ìrẹ́gbà gbà lójú ayé àná sọ̀hábà tí ń fi wípé òkàrí ilé náà sọ̀là àríkà àti kàdíìsì ọ̀rọ̀ ilé ìfún wa ní àná àdíìsì tó mẹ́fún lọ ipò ń ṣe ọ̀rọ̀ àdíìsì láti sọ̀lá ó ní ká máa yọ zakato fitr sọ àmì samus sọ àmì sharif ẹyọ sọ́ọ̀rù kan nínú samus sọ́ọ̀rù kan yìí aṣàlàyé rẹ̀ fún wa wọ́n lò ní múdù mẹ́rin ẹyọ sọ́ọ̀rù kan nínú ọkà bàbà yangan wíìtì ni gbogbo powder food gbogbo àwọn oúnjẹ gbẹrẹfu tó ṣe wípé a lè convert sí powder láti ilẹ̀ ọjà tá a kò fẹ́ ó sì ní káyọ lórí ẹrú àtọmọ lóàbí káyọ lórí ọmọdé káyọ lórí àgbàlagbà kódà wọn sọ débi wípé ọmọ tá a bá bí ní ìdajì ọjọ́ tí a ti lè fẹ́ ayọ zakatẹ ìbílí ìyapa ló ti ń bẹ láàrin àwọn afáàní pé sóyún inú sàlìyọ àmọ́ ti ń bẹ lórí inú kòkòrò tí wá bí abẹ́rẹ́ tó so ní ìgbóyá yóò bí abẹ́ òun bí láyọ̀ tó àmì yọ zakatẹ fi fi ìròyìn ṣùgbọ́n ojú ayé tí ń bá ń já láàyè mùsùlùmí bàbá ti yọ ààyò fáwọn mùsùlùmí aláìní tẹ́gbọ́n jẹ́ tí ó máa ń kọ́rọ́ jẹ́ lọ́jọ́ ìsinmi àwọn so káyọ̀ zakatul fitr purpose ẹnu ìṣẹ̀lẹ̀ islam objective pẹ̀lú islam òun kẹ́ni tí ò ní oúnjẹ nílé èrò oúnjẹ jẹ lọ́jọ́ ọdún kìí ti kí bóyá kí ó lè wọṣọ àbí kó lè fi kọ́lé kó lè fi sanwó sú ọmọ léèyàn bá jẹ́ni tó jẹ́ láìní tó bùkátà káàdì tó fi gbọ́ bùkátà ilé ẹ̀ inú zakat tá ọkọ̀ owó yọ ní islam ní provision tó sí kìí sínú zakat olùfẹ́kà zakat olùfẹ́kà òun jẹ́ zakata ní yọ táàkì ń pa ẹ̀ṣẹ̀ táàṣẹ̀ kùjẹkùjẹ táàṣẹ̀ nígbà táà ń gbàwẹ̀ lọ́wọ́ káàkì ń parẹ́ wájú ọlọ́run gẹ́gẹ́ bó ṣe já sí pé zakat towó àáfi ń pa àwọn kùjẹkùjẹ àwọn ọ̀rọ̀ tó kùjẹ káàkì tá a sọ nígbà ń kọ́rọ̀ jọ àwọn èrírí ìdọ̀tí wọ̀nyí ní zakat owó dúró fún bàbá ti yọ ọlọ́run pàdánù ìdúkù fún wa bẹ́ẹ̀ náà bá ń gbàwẹ̀ èèyàn ti ọ̀rọ̀ sọ́ngbà náà tí ó yẹ kéèyàn wò ojú èèyàn lè fèsì lọ́bẹ̀ kéèyàn wò láwọn káyọ̀ fẹ́tẹ̀ ń níwájú ọlọ́run àmọ́ báwọn lè ìbájú máa ń sọ wípé agbàwẹ̀ máa yọ̀ já kà lọ́kùnrin àtàgbàwẹ̀ máa yọ̀ já kà lóbìnrin àwẹ̀ rẹ̀ ń lọ lóòdò lóòkè bí àdá àwẹ̀ lọ lóòkè bí àdá àwẹ̀ lọ lóòkè bí àdá àwẹ̀ lọ lóòkè bí àdá àwẹ̀ lọ lóòkè bí àdá. hadith anabi bá ń sí láti lókè bí oúnjẹ láti ní zakatul fitr kìí ṣe owó tó bá jẹ́ kówó ni wọ́n náwó lójú ayé àná Muhammad alayhisalatu salam bàbá ní poverty striking òṣì ń dàmú àwọn èèyàn láwùjọ wọn bùkátà sówó á ní lójú ayé ànábì òsì táwọn mùsùlùmí ìgbà náà já wa ti ń lọ ẹ̀yìn pọ̀rọ̀ gbèdè lórí ẹ̀ òsì tí ń bẹ lójú ayé ànábì láàárín àwọn mùsùlùmí ó pọ̀ jù sí ayé ìsìn lọ it's not been far fetched kìí sáà mọ̀ wọ́n káàkiri àwọn bàbá wa nìyẹn àwọn ìyá wa nìyẹn kí wọ́n kú tẹ̀sẹ̀ ní ayé àwa Yorùbá ìṣẹ̀lẹ̀ bí ayé ti rí níbi sẹ́ńtù ìṣẹ̀síṣẹ́sì méjì sẹ́yìn àdílé àtọ́kọ̀ ọdún sẹ́yìn àdílé àwọn bàbá bàbá tó máa ti bàbá súnmọ́ ọgọ́rùn-ún ọdún ẹni wọ́n ṣàlàyé bí ayé ti di lásìkò táwọn náà délé ayé nípa bá jẹ́ àmọ́ àbí ká náwó nípa ìnáwó ó le gan owó pọ̀ ń ta lásìkò yìí jáyé tí wọ́n lọ láwọn bàbá wa gan àwọn bàbá ńlá wa owó pọ̀ lásìkò tí wa jùbá wọn lọ wọ́n àwọn jẹ pọ̀ lásìkò tí wa wọn lọ. kátó sọ pé ayé àná Muhammad tí ń ń lọ bí one thousand four hundred years oṣù tí ń bẹ ń gbà náà lágbára lọ oṣù sọlá kan wípé ó ẹ̀rù kí àwọn padà ráwọn kan tí wọ́n fi ìsìláàmù lẹ̀ tí wọ́n lọ ní ẹ̀sìn ní ìlú òpaniláyà ṣùgbọ́n ẹ̀rù tó ń gbà mí ni pé ọlọ́run padà sílẹ̀kùn ọ̀rọ̀ fẹ́yìn mùsùlùmí owó òde ọlá òde ipò òde ìrọ̀wọ́ òde fàtẹ̀tẹ̀ náà fàṣúnà àrẹ ìhà ẹ máa wá fi lórí ọ̀rọ̀ ayé fàtẹ̀tẹ̀ àrẹ para ó ti rí bẹ́ẹ̀ owó ń bẹ́ ń àwọn èyí tẹ̀ fara wọn lórí ẹ̀ mùsùlùmí ń fa mùsùlùmí lórí owó àwọn tí wọ́n ti mùsùlùmí ń fara wọn lórí owó ìyàwó ń pọkọ rẹ̀ lórí owó ọkọ ń pàyàwó lórí owó bàbá ń gbọ́mọ rẹ̀ sọ́ṣẹ́ torí owó ọmọ náà ń gbìyànjú láti pa àbá rẹ̀ torí owó mo lọ so a lè mú ẹtí ìdí wípé torí bó ṣì pọ̀ ẹ̀ máa fowó ti rárá owó ń abẹ́rẹ́ subhanahu wa ta'ala kó ló wà fún ìwà àgbẹ̀yẹ sì jù báyìí lọ. àyẹ̀tọ̀ ló kùtù mùsùlùmá ló kù wọ́n mọ̀ ìyá mi bìnrin mùsùlùmá ọ̀rọ̀ àwẹ̀ yìí àtúndẹ̀ inú rẹ̀. àwẹ̀ yìí máa gbà bó ṣe kó gbà á torí wípé abdullahi ọmọ ìmọ̀ bọ́lọ̀ kó bá yọnu sí àti bàbá rẹ̀ ìmọ̀ olóńṣẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àfààní ọ̀tọ́lọ̀ ń sọ bónìyàn islam alaakọ́bù sẹ́rí islam wa yìí tí ń jẹ́sìn ọlọ́ọ̀ba yìí wọ́n máa lórí òkú márùn-ún shahadatan la ilaha illallah òkú àkọ́kọ́ ní ká jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí kásìn àfọlọ́ọ̀ba subhanahu azza wa jalla wa anna muhammadan rasulullah lábẹ́ òkú àkọ́kọ́ yẹn ká sì jẹ́rìí pé àná muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni ààlè ìrọ́lọ́run bá sìn kó yọ ọlọ́ọ̀bá nú àbí ká gba ìlànà ànábì yẹn gbogbo ọ̀nà tá a bá fi ń sin lọ́run tó bá ti tako ìlànà tó ń ṣe ọlọ́run mú wá òfurú gbádá ni ọlọ́run ò ní gbà. wà ìkọ́lù sọ́dà irun kíkí ká gbójú ó ká mójútó wà ìta ìzàṣà yọ zàká inú owó wa inú dúkìá wa àbí zàká tara nínú ọ̀rọ̀ mùdọ́ọ̀nù báyìí tá a ṣọ̀láyé rẹ̀ sẹ́yìn ká yọ ọ́. Hmm? ẹlẹ́ẹ̀kẹta nìyẹn wàlúhàjj kásàbẹ̀wò sílé ọlọ́run láti ṣe ìbáadà ní maka ọ̀sọ́ lè rọmọdọ́ ẹlẹ́ẹ̀ka nìyẹn láti máa ń bẹ̀rẹ̀ rọmọdọ́ ẹjẹ́ alákàkún rẹ̀ ọmọ ìyá mi mùsùlùmá èyí tí àwẹ̀ ń kọ́ wa ẹjẹ́ àlò لأن صوم شرع لنا لتعقيد ثمرة التقوى في أعلاها وأكملها بفضل الله ورحمته torí على رمضان ramadan tá ń gbà yìí wọ́n lẹ́gísílẹ̀tì ẹ̀ fún wa lófin ẹ̀sìn torí ká lè rí in fact ká lè the high degree of piety ipò tó ga jù nínú ìbẹ̀rù ọlọ́run ká lè ní lọ́wọ́ èyí tó pé jù nínú ìbẹ̀rù ọlọ́run ọba ká lè fi lòsẹ̀ ní ayé torí kò sí ń ká lòsẹ̀ ní ayé tó lè fi rọ̀ wá lọ́rùn ká bẹ̀rù ọlọ́run ọba lọ àwọn èèyàn bá ń sọ̀rọ̀ nípa bá ti gbélé ayé rọrùn ó mọ̀ sọ̀rọ̀ nípa african car road electrification free education ó mọ̀ sọ̀rọ̀ nípa water supply àwọn nǹkan wọ̀nyí secondary ni wọ́n jẹ́ nínú tá à ń ṣètò ilé ayé secondary ló sọ pé basic needs ni wọ́n yẹn their basic needs their basic needs bẹ́ẹ̀ ni nǹkan kan ni ó bì káwọn tẹ̀ ń pè lólórí kó tó ṣe nǹkan yẹn fún yín ẹ̀yin tẹ́ ẹ dára ìjẹta yóò wà lára yín tọ́nà owó kan yín dára kó ló sì rọrùn ibi tí ò bá ti sí bẹ̀rù kò lè sí self kò lè sí self discipline ọ̀rọ̀ bá ní bẹ́lẹ́ fi ń wo kánsílọ̀ ní lákòjúwe chairman lákòjúwe lákòjúwe tí yóò ìbẹ̀rù ọlọ́run bá ní bẹ̀lẹ́ ìyẹn tí wọ́n mọ̀ wípé at my own local government àwọn ọmọ mi ti ń kẹ́kọ̀ọ́ lábẹ́ mi schools mélòó la ní teachers mélòó ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ láti máa sanwó oṣù wọn oṣù wọn ló fẹ́ ká san àwọn ọmọ yẹn ọ̀nà wo láti lè rọ̀ wọ́n lọ́rùn láti lè jẹ́ kí ẹ̀kọ́ kíkọ́ rọ̀ wọ́n lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn tálíkà ni wọn wọn ò lè afford the school fee ibo láti máa ṣẹ̀jẹ̀ fún wọn material tí wọ́n lò ní bò láti kò bàjẹ́ fún wa fílì ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ máa ń gbé lẹ́nu èèyàn ẹni tí bẹ̀rẹ̀ náà wọ́n sí lẹ́nu ẹ̀ kódà tó jẹ́ sí àmà lókà rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí gọ́ọ̀nà kó ní allocation specially lórí ọ̀rọ̀ education yóò dẹ̀ bàjẹ́ sínú pọ́kẹ́tì ti tiẹ̀ ni pọ́kìtì ẹ̀ yóò lọ òun lárígún ṣẹlẹ̀ káàkiri èmi àtiwọ́ yìí náà káàkiri dára àlú ta láwọn kan dára òun dárí wa dáadáa ìyẹn tó kùnà lára wọn náà kùnà lára àwa náà báwa náà bá débẹ̀ yẹn á fi wọ́ọ̀sì táwọn náà so natural police kéèyàn ní kó máa fíìl nínú ẹ̀mí ẹ̀ ọba ń wò ó kó jẹ́ sínú àdámà bọ́lọ̀ ṣe dáhùn tí kọ́fẹ́sì máa disturb tó bá ń ṣe ẹ̀rì pé ẹni yóò jìnà sí ìmọ̀ rẹ̀ yóò jìnà sí ìmọ̀ sáwọn èèyàn láwùjọ àwọn ń bẹ lákàtà tí wọ́n ṣiṣẹ́ fún in tó bá jẹ́ tọ̀wọ́n ló fún wọn èyí tó bá sẹ́wù kalẹ̀ fún yóò máa jẹ́ tọ́jú tiẹ̀ yóò bá sì sẹ́kù yóò sacrifice ẹ̀ torí kò lólórí wọ́n bá kùnà lólórí wọn lóun ló yẹ kó máa gbádùn jù nínú ìṣẹ̀lẹ̀ Islam wọ́n bá ní bídà lèèyàn rúlà lèèyàn kìí sùn ní ní sísẹ̀ ní ilẹ̀ rọrùn jù we get it wrong many things we get it wrong in many ways àmọ́ òrùkọ́ tó bá ti dépò lórí òun yẹ kó lówó jù òun yẹ kó lọ́lá jù òun yẹ kílé We have kílé rẹ̀ ó tóbi jù gbogbo òun yẹ káwọn ọmọ rẹ̀ pọ̀ lórí ìbòjú tó bá ti dáka náà ni òun ló yẹ káwọn ọmọ rẹ̀ pọ̀ ní sáwọ́dí jù rárá o ìsìláàmù òní olórí lẹ́yìn tí ó máa lówó lọ́wọ́ jù wọ́n fi ní ẹmọ́ ìrànjú máyè yẹn kèé sáìjọ láàyè àyíká àti ìsìláàmù kìí àmà ni leadership rulership position kèé sàlẹ̀ káàkiri wọ́n láàyè a máa ń kẹ́kọ̀ọ́ ọlọ́run ọba àtọmọ ẹ̀dá èèyàn ń bẹ̀rẹ̀ láti borí ìgbà kìíyàmà ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n nígbà tí òsì bẹ̀rẹ̀ ọlọ́run a rí gbogbo àwọn àyè wọ̀nyí láti fi ẹ̀rí sí pọ́kẹ́tì ara wa a rí gbogbo àyè wọ̀nyí láti fi sọ fámìlì ìwádìí olówó torí káàpọ̀ ìtùtù máa gbogbo àwọn nǹkan tí ń máa yé rọrùn táàrò pàánù ìdíwájú ọlọ́run yẹn àti ká bẹ̀rù ọlọ́run ọba and that is the main objective Allah subhanahu wa ta'ala tó fi ní ká gbáwẹ̀ ya ayyuha alladhina amanu kutiba alaykum as-siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọmọ ìyá rẹ̀ mùsùlùmá inú nǹkan tó dáa jù fún ọ ní pé gbogbo alálẹ́ kí ẹ̀mọ́ fún àníyàn ìṣèlú ìgbàwẹ̀ ó jẹ́ ìpínlẹ̀ ọ̀rọ̀ àwọn àfáà tó kú méjì lábára ìdọ́rù ní ìyàlù síyàmù káàgbé ìtẹ́ṣẹ̀ bá fẹ́ gbàwẹ̀ àpáàkẹ́ ní bóyá tó bá ti ń di pálẹ̀ 29 ní ṣàbáyé pẹ́pẹ́ wọ́n rú sùn rọ̀mọ̀dọ́n báwẹ̀ bẹ̀rẹ̀ lọ́la àbí lóòru náà nìyàn gbọ́ ìkéde sí pé wọ́n rántí róṣù lálẹ́ àná báwẹ̀ ó bẹ̀rẹ̀ kí ẹ̀ ti ní àníyàn wípé mo fẹ́ gbà mọ́ bá ń gbà rọ̀mọ̀dọ́n ọdún lójijì àwọn fáàkàn lọ àwọn àbáfẹ́ lọ nílò wípé gbogbo alaalẹ́ tábà tó ṣínú ìkàtí mọ ní àníyàn àròjọ kìí kalẹ̀ wọ́n ti lọ hadith ìyàwó Hafsa radiyallahu anha olóṣèlú sallallahu alaihi wasallam olóṣù man lam yubayyit as-siyama qabla al-fajr fala siyama lahu rawahu an-Nasa'i olóṣèlú ní ẹni tí ò bá ní àníyàn àròjọ ṣáájú kí àlìfájà rí tú lọ lọ́jọ́ kejì bó bá gbàwọ̀ yẹn ọlọ́run ò ní gbà so eléyìí eh, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ògbọ́ yé pé ìtú dájú ní kí ẹ̀ máa ní àníyàn àwẹ̀ lójoojúmọ́ tí ìbá ti ń bẹnu ọ̀rọ̀ mọ́ tó bá ti mú sínú ìní lápèjúwe àwọn náà tó ń bẹ lọ́la àníyàn náà yẹn àwọn náà tó ń bẹ lọ́la ìdí rèé tó bá ti bú òrìtàn lọ́sàn kẹ jáde kó o mọ́ṣáláṣí

tó ń wọ̀ ó tún ní àníyàn pé afẹ́ lọ sí madrid pàápàá jùlọ nígbà tó bá gbé wọn pè wọn láti kí wọn madrid bẹ́ẹ̀ náà ni ló fi ń dà jí mùsùlùmí gbogbo alaalẹ́ tá a bá ti ń ṣínú ká máa ní àníyàn pé afẹ́ gbàwẹ̀ níjọ́ kejì ìyẹn láti fi rí wípé ẹni tó bá jẹ́ ìfáàtẹ̀ ẹni tó jó nínú àjò ó ti wò ó ìlú rẹ̀ ló wà ní alẹ́ ìpàdé àná lápòjúwe ó ti ṣínú ó ti gbọ́ wípé àwọn onírọ̀rùn fún mi láti gbà ẹni pé ibẹ̀ náà ló tún àdéhùn yẹn ṣe jọ́nù yẹn méjì nìmọ̀ lóògùn jọ́ náà ọjọ́ mẹ́ta náà ní gbogbo àwẹ̀ ilẹ̀ akóhùn bẹ òun mọ̀ pé òun ò láti náà ṣe kí ni rẹ̀ torí kò láti náà rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọ̀nàfàṣà omi tí ń ṣe rẹ̀ lọ́wọ́ àmẹ́ tó bá mọ́ kó gbogbo àwọn ti sí wọ́n yìí tó dùdú nínú àjò ó kan fún alẹ́lẹ̀ kó máa láníyàn kó tó fún àníyàn ní ìwúlẹ̀ yìí pé wọ́n fẹ́ gbàwẹ̀ lọ́jọ́ kejì. bákan náà àyíwá ni mùsùlùmá kejì. bákan inú má ma lọ dárí àṣírọ̀ wa صيامك وجه الله وما عند الله في الدار الآخرة مع اعتقاد أن صيام رمضان ركن من أركان الإسلام ولا تقصدي به التخفيف وإنقاص الوجه أو مجرد العباد ونحوه قال تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء فيقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة ọmọ يعبد من bìnrin muslim àwọ̀ tó ń gbà yìí jẹ́ kàníyàn rẹ̀

tí má ti gbàwẹ̀ ní ìsìn máa fà díẹ̀ bẹ́ẹ̀ sì ni lára àwọn health benefits táwẹ̀ ní àwẹ̀ máa ń bọ̀ ń pàṣẹ yẹn nu nígbà tó jẹ̀ nílá àǹfààní àti jẹ́ owó ti wọ̀n látàárọ̀ ṣé ìjà ìtajì dalẹ̀ gbogbo ìgbìmọ̀ tó máa ń jẹ tí ń jẹ́ kí o akúlé ti pàṣẹ lára kò sáfà náà lẹ́yìn kó o ṣí inú kó tún jẹ sàfóò ṣùgbọ́n láàrin ní àkókò fẹ́ fi diet wọ́n láàrin àkókò fẹ́ fi bọ́ọ̀n fat wọ́n sì ní àníyàn wípé ìwòsàn kan lòún fàwọn ṣe lára láníyàn wípé wọn ò pa wọ́n láṣẹ yóò tayọ ká máa jọ́sìn fún ọlọ́run ọba ká sọ̀fọ̀ mọ́ wa fọ́lọ́run tó dúpọ̀ ló lẹ́sìn ká má kanga kò níbi ẹbọ ká má kanga kò níbi kárí ni gbogbo ohun tó bá lè ní kọ́lọ̀ náà fi gbà ìbádà ọlọ́run wa ká gbìyànjú ká ka kété sí i ká sì máa kírun ká máa yọ zàkà wa torí pé lè ní ẹ̀sìn tí ó dúró lórí حديث أمامة الباهلي حديث أبي أمامة الباهلي صلعت بها يونسي قل جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أراكم تلوى أبو محمد صلى الله عليه وسلم بأسويك أرأيت رجلا وإن شاء الله أوراقنك أبو رينك غزة يلتمس الأجر والذكر ماله إن جعلوا جوانا الله akọgun ní lójú ọ̀nà jihad ìfi mórí àwọn kìfìrí bọ́ọ̀lẹ̀ náà ló ṣe wọ́n lọ́fẹ́ àmọ́ at the same time mo ti ń wá lágbára ọjọ́ ọlọ́run yẹn ní tí ń wá owó kọ ó fẹ́ hàn èrè tó jẹ́ ìwàrí náà nìyẹn ogun tọ́pọ̀lọpọ̀ lórí ìsinmi islam torí pé ìdílé wọn ní ìlú ìdílé ẹlẹ́sìn wọn ní tó rẹ̀ ṣe nìyẹn kí ni èyí tí mo fọwọ́ kàn ìdílé balógun ìdílé wa ìdílé sàràkí àti ìdílé wa ìdílé ìyá súnà ìdílé wa kò wá ní dáa kan wá láwàlá wá gbẹ̀yìn níbi ẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá káàkiri tẹ́yìn wá bẹ̀rẹ̀ sí náà bùdá àwọn èèyàn nígbàwọn tó lè ṣẹ́ẹ̀sì yẹn àti wá gbọ́ ìdílé ọ̀rẹ́ tí ń jẹ táwùsírì wọn ní táwùsírì <laughs> ìdílé ọ̀rẹ́ tí ń jẹ táwùsírì ara ah, ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o kò gbọdọ̀ rí bẹ̀rẹ̀ ọ̀rùn sí mi hmm. sẹ̀sìn rẹ tó dúpọ̀ lọ́n kọ́ lọ́dún pípa ńlá dá kọ́ láti rẹ̀ ni mọ́tẹ́ẹ̀ lójú bàbá rẹ̀ jẹ́ àfa ìyá rẹ̀ náà jẹ́ àfa ẹ̀gbọ́n bàbá rẹ̀ jẹ́ balógun àdínì bàbá bàbá rẹ̀ lẹ́gbẹ́ ọkọ̀ jẹ́ ààrẹ mùsùlùmí rí kẹ́ní kan à tó bá fẹ́ pé káàkiri yẹn sẹ́sìn yẹn kò sí nìkan níwájú ọlọ́run ta ló gbowó yẹn lẹ̀ wọ́n ní balógun balógun jẹta àtàwọn náà a ní five five minutes ló gbé kalẹ̀ yẹn ó tẹ̀sí kéré ọ̀tún wọn wò ó pé pẹ̀lú bí kò yíyan aṣe rí mú ìlú yẹn nínú ẹ̀sìn àbábá wa ṣe sẹ́fẹ̀sì gan kò ní da sẹ́ni fámìlì wa náà ní òwú tó tóbi kalẹ̀ áà ó síra rẹ òun àbọ̀ fúlábìtì èèyàn èyí wá fèmù lábẹ́ ẹ̀sìn èyí wá gbajúmọ̀ kì í wá yín hàn lábẹ́ ẹ̀sìn mélòó máa wà lábẹ́ ọlọ́run tí wọ́n hàn mẹ́rin láwọn àyànfẹ́ ọlọ́ọ̀bá tó gbajúmọ̀ jẹ́ ilé kan sí ọ àdéhùn máàmù kiri nìyí ó ṣàfihàn rẹ̀ sí wa wípé ó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ àlọ́sẹ́lẹ́m ó ní tí ò dín ní one hundred twenty four thousand làwọn àdéhùn tó ọ̀nà sílẹ̀ ayé one hundred twenty four thousand one hundred twenty four thousand àwọn àdéhùn ọlọ́run tó ọ̀nà sílẹ̀ ayé lérò lánàá náà gbogbo ètò kúránì mẹ́ńsàn náà wò ju twenty five fún wa lọ ànábì tí wọ́n á sọ ọ́nà hadith ní ìsí àbúta ìlú gbàdé fi yẹn wá sẹ́lù kúdírí àgbàgbò ọ̀rọ̀ sáàlì mi sọ pé láàrin gbogbo one hundred four thousand yìí three fifteen nìkan onírúsùlù ní gbogbo wọn three fifteen three hundred fifteen nìkan onímẹ́sẹ̀njáàgì gbogbo àwọn tó kù ní wọ́n jáde ya ní gbogbo three fifteen tó jẹ́ mẹ́sẹ̀njáàgì yìí márùn-ún péré lọ́wọ́ bá dákọ̀ Musa

ẹ̀sìn ní máa ń ṣàfihàn èèyàn olóòrí ẹ̀sìn ní máa ń ṣàfihàn èèyàn tí ẹ̀ bá jẹ́ lẹ́sìn àwọn òlò mọ́yàn èèyàn òkú kátàkì kí èèyàn máa ṣàfihàn nínú ẹ̀sìn torí pípẹ́ iṣẹ́ ọlọ́run péréte inú àwọn èèyàn máa ń lè dúró sí láti ṣe hmm. iṣẹ́ ọlọ́run nínú Islam àwọn èèyàn tí wọ́n kéré ló ń kà lọ́ máa ń lè ṣe iṣẹ́ ọlọ́run ti ṣe òsì fọ́pọ̀lọpọ̀ wọ́n nìkan lè rí ààrẹ gẹ́gẹ́ bí mùsùlùmí tó jọ súnà níbi iṣẹ́ tó yẹn tẹ́ wa tó ti ń ṣe sẹ́ ìjọba àti iṣẹ́ aládàáni ẹlẹ̀ tó three fifty ẹlẹ̀ tó four hundred wọ́n nìkan lè jẹ́ mùsùlùmí tó mọ tó ń ṣe nínú ẹ̀sìn it's not too bothered don't feel too much worried èmi nìkan láàrin wọn sí sí sí rárá ìjọ ọlọ́wọ́ ti gbé nǹkan yẹn kalẹ̀ fún náà ọlọ́wọ́ bá ní ìṣesí ọlọ́wọ́ bá ní àwọn tí ń dúró tiẹ̀ sí ọlọ́wọ́ máa ń kéré ló kà làwọn fi ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọ̀ tó sà wa nínú àwọn kékeré yẹn tí ó lè dúró kẹsẹ̀ so àyè wá yíyàn lábẹ́ ẹ̀sìn gbogbo rẹ nínú ẹ̀sìn pàtàkì jọ nínú àwẹ̀ yìí bó ti fara ṣe òun fowó tó wá ní ká nígbà tó tó dá ọkọ̀ wọn tó tó ń ẹjọ́ àwọn àmúyàn wọn dáadáa Abu Ma'mar al-Bahili radiyallahu ta'ala anhu ó lárakùnrin bí ànábì lórí wípé alẹ́ tó ń jagun sójú ọ̀nà ọlọ́run tí ń kojú àwọn kèfèrí tọ́jọ múdà lọ́wọ́ tó lè ṣeéṣe kó bá lọ kí wọ́n pa sójú ogun nǹkan méjì ní wá látara ogun tó ń jà rẹ̀ ó ń wá ládá níwájú ọlọ́run ó tún ń wó ọlọ́dọ̀ àwọn èèyàn ń wá gbajúmọ̀ fàkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam ó ń ṣe ọlọ́run kí lè sí rẹ̀ bí anábì ńlá ṣe àlá kò ní kankan wájú ọ̀run rárá tó bàbá mi wájú ọlọ́run àtẹ̀dánù tí wọ́n bá pa lójú ọ̀nà jihad ní láti fi bá pa ó kàn kú dánù ni kò lè ní ládàá ṣahada fàáàdà ha sàlẹ́sà lọ́gọ́t arákùnrin yẹn tó bẹ̀rẹ̀ sí ń pààrà àbẹ́rẹ̀ yẹn lẹ́ẹ̀mẹ́fà anábì ò gbọ́n tí sọ ni àní ìjáàdìdì ní ìjàmùsíjọ́ ọ̀nà ọlọ́run ìsá ládá at the same time ìsá kókó rẹ̀ má parẹ́ láàrin ìdúpò náà jẹ́ jagunjagun sójú ọ̀nà ọlọ́run yaqulu lahu rasulullahi sallallahu alaihi wasallam la shay'a lahu gbogbo gbàtọ́kù bí bá ti ń pààrà àbẹ́rẹ̀ nànábì ń fún lẹ́sìn wípé alẹ́ ni yìí kò ní ìkẹ́kẹ́ wájú ọlọ́run tí ó dé bá túmọ̀ kọ́ọ̀lì lẹ́yìn oṣù náà wá ní inna Allaha la yaqbalu min al-amali illa ma kana khalisan wabtughiya bihi wajhuhu ìwà ònàṣà yìí ànábì wa sọ wípé dáúdájú àmọ́ kò ní gba kankan nínú iṣẹ́ àyàfi èyí tí èèyàn bá ṣe fún òun nìkan sincerely for his continence for a continence torí tọ́nà ọba nìkan èyí ti sáàtì torí ọmọ èyí ti torí òbí èyí ti torí ọ̀rẹ́ èyí ti torí ọkọ ẹ jẹ́ kí n gbìyànjú ẹ̀ fàhóòrù bá lè ọmọ kí èsì lásìkò kí n kí kí n tún ṣe lọ́sídà sídà kí àbúgbà bí mọ̀ wípé èmi jẹ́ mọ̀ gbìyànjú. a ah, iṣẹ́ lẹ́lẹ́lẹ́ obìnrin ṣe ní ọmọdọ́nù wà láwọ obìnrin nínú ọmọdọ́nù tó bá ń sin tó yẹ kó ṣe wípé fọ́kọ rẹ̀ èyí máa ń dunú sí wọn a ah, ọlọ́mọ ṣàánú yín o torí tọkùnrin nínú ilé tí ò bá lóbìnrin rẹ bá tò nínú ọmọdọ́nù tí ò bá tiẹ̀ mọ̀ níra rẹ̀ kẹ́ẹ̀dẹ́ ọmọdọ́nù tó dé nínú ọmọdọ́nù yóò mọ̀ níra rẹ̀ ẹ̀yin kẹrin náà ní ẹ̀ẹ́dà náà sàwó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin yóò sùn látàgbó wọ́n máa yẹ kí kíkà àbàwò níbi tí wọ́n ti ń gun òun díẹ̀ báyìí tó bá ilé wọ nígbà tó bá ti wó lulẹ̀ ó dàgbó mẹ́rin àwọn dàgbó márùn-ún lójú kódà ẹ̀yin láti máa wọ́n lójú lójú ah, dájú wà háhá àsùnkán ní lẹ́kẹ́rin nǹkan mọ́tàlájú níbi kí n lánàá tààrọ̀ wí wọ́n gùn jù ó kàn wómi lára ní àjẹ́sí mi <laughs> ó dá kàrí sí délẹ̀ sọ́jọ́ ti lọ ní ó kò tí lọ ohun ní ẹ ti gbọ́jẹ̀ rẹ̀ sórí ìdájí tébù fún ó kàn ra mú toothbrush kó ra gbẹnu báyìí ó ti bá ogbó rẹ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ lórí tébù ẹ̀yìn lẹ́mọ̀ dá wọn jù mẹ́ta ti ń kúrò ní alcohol ní ìsinmi èyí jẹ́ yàrá sáàlì báyìí ẹ̀tún wọ kíkì náà nìyẹn ẹ̀tún mọ́ tó ṣe láwà oríṣìí àwọn tẹ́sùn ẹlẹ́gbẹ̀mọ́ tó ṣe ẹgbẹ́ ẹkọ́ ní ládá jùlọ nínú Ramadan òun lẹ̀ ní obìnrin ẹgbẹ́ tí ládá rẹ̀ ó pọ̀ jùlọ nínú Ramadan òun lẹ̀ ní obìnrin kódà rẹ̀ tí ò bá sì lọ kọ́ nínú ní tó ti dé kó pé òun náà ń wọ kíchìn nínú ilé bàbá ẹ̀ òun lẹ̀ ẹkọ́ ní ládá jù ṣùgbọ́n tá níyàn bá dáa ní o tó bá ti pé àníyàn pé kí lè satisfy ọkọ mi ẹ̀ẹ́n kìnnìkan ọkọ mi tó lè lọ́ọ̀bù mi sí ah kò sóore ń bẹ̀rù títọ́kọ̀ ò lè sànyàn lẹ́sàn gbogbo tẹ́ǹṣe ń lè bá lé yín tẹ́ǹṣe yìí ọlọ́run tó lè dín lẹ́sàn rẹ̀ ọkùnrin mélòó ló mórí ọkùnrin mélòó ló mórí àgàmì ọkùnrin no what do you responsibility as as housewife ó jẹ́ housewife ni ẹ́ pé kí wàá lè ṣe kí ni bàbá rà á wọ́n tó dájọ́ fẹ́mi àwọn ọkùnrin kọkùnrin pé kí ló sì ṣe sí láàrin rẹ̀ ó ra gbádá sí bàbá kẹ́ni lánàá ìyàwó àgbà ló rà fún ọlọ́run ti lọ́rùn kí ló wá sí ṣe láàrin rẹ̀ èyí tó wá lòdì yóò ṣe kẹ́kẹ́ bàbá rà tó obìnrin gbọ́dọ̀ ní kíláàsì kí wàhálà ilé ọkọ yẹn mọ̀ gbé kí wàhálà lórí ọmọ mọ̀ gbé àmọ́pọ̀ ọmọ mi ní ó sàmílẹ́ta ọkọ mi ní ó sàmílẹ́ta ọlọ́run nìkan wá ìjà ọlọ́ọ̀bá nìkan ní máa ń sin ẹrú sí ilẹ̀ lẹ́sàn dáadáa kánìklas wọn nà sáyẹn náà gbàdí ìsìn wa tó bá dídọ̀ ọmọ ìyá mùsùlùmá ní Ramadan tẹ̀jẹ́nà ìfìsìyẹ́ nìkìlì wáyé bí nàyẹ́lì tó bá ti ń gbáwò àwọn àwòrán yẹn rẹ jìnnà táwọn nǹkan tó bọ̀ wáyé àkọ́kọ́ jẹ̀míìl mufattirat àwọn jẹ̀míìl mufattirat wàtà àmúdùhà gbogbo nǹkan tí máa ń báyẹ̀ láwẹ̀ ẹ jẹ́ jìnnà sí ní jíjẹ ní mímu kódà ó ti yí pé wọ́n yà ń dáná ní kíchìn à ń tọ́wọ̀ à ń tàn kan wò má sọ ìtọ́wò ló ń jẹ nítorí <laughs> àwọn ọmọ mi gbàdá fà ní skul ó ní ìwọ́sùn láti ìbéèrè yẹn tó béèrè ìbéèrè yẹn ó ní tí wọ́n ní èèyàn bá ń dáná ní kíchìn nínú àwẹ̀ ṣé ìyẹn lè dọ́gbọ́ lọ́mọ gbóòórùn rẹ̀ kí ẹ máa jò oorun náà ojú oorun tó wá ló ń jẹ ní ó kọ́ látàtí àwẹ̀ yìí ìgbà tó tẹ̀lé bá lò kí á tọ́ bẹ̀wò tí gbogbo tí bí ọ̀bẹ fún mọmọ ọmọ tó sì gbé sẹ́nu inú àtọ́wò náà ni mo fẹ́ lẹ́yìn ètò ìpáyà ọlọ́run tó ní bí àwọn ọmọ wa tábọ̀ bá sì mọ wọn lára inú wọn mọ̀ ọdún kápò ìròyìn tẹ̀lé lábàdà ìgbọ̀sàrọ̀lá àrọ̀lá ìdí lẹ́yìn àríwá lábáyé ó tóbi ló tún yàtọ̀ ojú ló tún fresh ó tún mú mi àwa náà máa ń mọ̀ àmọ́bẹ̀ ní dọ́gbọ́n sí ṣùgbọ́n máa ń sọ̀rọ̀ torí kátà náà fi kọ́ nílá àmọ́ bá fẹ́ jẹun ẹ̀mẹ́ta là ń yẹnu torí èso ń mu yà wọ́n mọ́ṣẹ́ láti ẹ̀ta lọ́wọ́ láti yà ó ní òṣè lọ́wọ́ náà rìn torí pé mu mi ni hmm? wọn lóbìnrin gbogbo bá ń ṣètọ́wò nǹkan yẹn ẹnu tá a bá bùkátà sí ma láti ṣètọ́wò sí náà ní ká lò gbogbo nǹkan tó bá lè bàyàn láwọ̀ jẹ́ ní jíjẹ mímu kájìnà sí. ẹlẹ́kejì àrọ́fàkó wàlìjìmọ́ ìwàdà wà ìhì ìsúnmọ́ra ẹni pẹ̀lú àwọn baálé wa lọ́sàn-án àwẹ̀ àti gbogbo nǹkan tí ń pèpè lọ ọbẹ̀ ẹja jìnà sí i kìí sọ̀sán àwọn tọ́lọ̀ ń

má dáná sọkọ rẹ lọ́rùn o má dáná sí lọ́rùn bí rẹ̀ báyìí lè wáyé pẹ́rẹ́ kàfàrọ̀ lẹ́nu ẹran mú torí pé kò sókun ẹrú kò fẹ́rú kan tẹ́ bọ́kùn lọ́rùn rẹ̀ má ẹ sì lè bọ́ sísì obìnrin ọmọ yẹn aláìní so ẹ gba sísì lè ṣe àwẹ̀ kúkú ní sùúrù gbogbo owó bá ti ń ṣe ọ́ balẹ̀balẹ̀ bó wù ní lẹ́yìn ìtẹ̀sí tí ilẹ̀ sínú tán ẹ má jáde ìpaná títí nínú àmọ́ lọ́sàn àwẹ̀ ẹ bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan tó bá lè kọ́ pé èèyàn fẹ́ máa ń wo èèyàn bákan lọ́sàn àwẹ̀ ìjà jìnà sí tó dẹ̀ bá wọ òláwẹ̀ lásìkò yẹn kò yẹ ká tó wá bà wọ̀ ọkọ̀ wa jẹ́ nínú àwẹ̀ lápòjúwe náà ẹ jìnà sí wa kò kí gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ ìwà ẹ̀mọ̀ tó ń wù sáwọn ẹlòmíì láwọn ìláwùjọ jìnà sí àná Muhammad sallallahu alayhi wa sallam orí ìdá ẹ̀kẹ́ ẹ̀rẹ̀ yóò mú sọ́mi ahadikum lọ́jọ́ tẹ́nìkan òun bá ń gbáwẹ̀ falayarfo kò gbọ́dọ̀ máa ṣiṣẹ́ sí ẹni tó fẹ́ súnmọ́ kọ rẹ̀ àbí kó máa ṣiṣẹ́ sí alágbèrè wala yasuk kò gbọ́dọ̀ máa wá kòkí à ń sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn à ń sọ̀rọ̀ tí ò dá síyàn à ń sọ̀rọ̀ owó káàkiri ilé hmm? babalá pàdé ń ọ̀rọ̀ lọ́wọ́ fi nájú gbogbo ìwòkú onúlé ẹ̀dọ̀mí àníkàwẹ̀ mọ́lẹ̀ bòónù African kó má sì ń bẹ̀rẹ̀ sí ní jẹ́ tv lẹ́nu ní ó jókòó tì tí nẹ́pà bá ilé mímọ́ báyìí èpè ló rẹ̀ jẹ́ sí ní nẹ́pà èpè ní láwọn nẹ́pà yà yóò ní dáa wọ́n jẹ́ káyọ̀ máa wá gbóni ní nǹkan wò má kùránì sí ní bẹ́lẹ̀ tó yẹ kó máa kà bẹ́lẹ̀ tó yẹ kó máa ṣe ìtọ́rọ̀ dé dúró àwọn ọlọ́run kó wàlà yẹ́gì hàlì ẹni tí bá ń já láwẹ̀ kò gbọ́dọ̀ mọ́ wà láìmọ̀kan sáwọn èèyàn fẹ̀yìntì ìlà ẹ̀rẹ́ yìí sábà ní èèyàn tó bá wà láìmọ̀kan sí bóyá lápòjúwe nítorí lẹ́gbẹ̀ẹ́ títì ọlọ́kadà kan bọ̀ ní tó bá yán ní sílá ẹ̀mà ó mọ kọ́mọ̀ dáadáa tó tún wá yẹnu sílá ó tún wá wọ́ ẹ̀mí báyìí ó tún mọ lójú wọ́kàn ra wà ó lè máa yẹn ìdílé kan ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ní fàlẹ́kùn ènìyàn mọ̀ ó ní sọ ìlú bálàmọ̀ kan bá wúwo aláìmọ̀ kan rẹ̀ sọ́dọ̀ tìyàn nú àwẹ̀ ìwọ sọ wípé ìlú jẹ́ ìyàn kan tí ń gbá rẹ̀ aláwẹ̀ ní tó ń ṣẹ́nà àti sọ́dọ̀ tó ṣẹlẹ̀ nínú hadith nínú muhammadu gbà wáyé tó bá kọ́sọ̀rọ̀ wa níbi ká máa ń géèjì ara wa nínú àwọn nǹkan tí ò lè ṣe wá lóore nínú àwẹ̀ níbi àwọn ìwà ìmọ̀ kan ìrìn àìmọ̀ kan ìbálò àìmọ̀ kan ìwà àbùkù téèyàn kí la fẹ́ wá fẹ́ tẹ sóbì tó ṣe pé nínú ọmọ tó ń gbogbo gan wá di aláìmọ̀ kẹ́kà rẹ̀ sọ́kọ rẹ̀ lọ́rùn èyí tẹ múlẹ̀ lówó ìkó lè tó ro sẹ̀mọ́ alẹ́ yìí o lẹ́bàá wo ti ẹ̀wọ́ ti yóò sì mú ọmọ pẹ̀lú mi nínú àwẹ̀ àwọn tó wọ̀nyí ẹja wòye ti dáadáa o kó ẹ̀ tẹ́yìn bá jẹ́ tó ṣe pé kì í fọkọ rẹ̀ lẹ́nu ìbalẹ̀ tẹ́lẹ̀ káwẹ̀ tó dé jẹ́ kọ́kọ́ mọ̀ fáwọn oṣù kẹ́ẹ̀ oṣù àánú ní tó bá rí sílẹ̀ náà mánéjì ẹ̀mọ́ bẹ́ẹ̀ bó ló ṣe wá àkójọ fún àkólé yọ náà bẹ́ni tẹ́ sílẹ̀ lọ nínú òsì ní lọ́wọ́ láti ṣe níwọ̀n bá àlàyé ọ̀rọ̀ ni kéde kí kọ́kọ́ ìyẹn wá sí tẹ̀síìlì lọ́sàn-án rẹ̀ kẹ́rù mọ́ bá ti padà lé láti wá sínú lálẹ́ àbúbátẹ̀ wá sínú ọ̀nà tó túnmọ̀ ẹ̀rí nítorí látún jìnà sí ìmá ń pariwo léra ẹni kò dáa kò dáa nínú àwọ̀ tó ṣùgbọ́n ọmọ lára àwọn ẹ̀kọ́ tààtùn kíkọ́ ṣe káwọ̀ obìnrin tó ń fiyè sí yóò ṣe yàwó ọkùnrin náà lẹ̀ wà á jẹ́ lọ sí kọ̀rọ̀ bá rẹ̀ bọ̀rọ̀ ṣẹ́m fọ́wọ́rọ̀ ẹ̀yìn bó bá ṣínú nínú Ramadan tó rẹ̀ tó jẹ́ nínú Ramadan bó jẹ́ àwọn àwẹ̀ àwẹ̀ lókà nígbà tóun bá ti ń wọ́ta ìwọ̀ gbìyànjú láti ṣínú kíákíá tó bá sì fẹ́ ṣínú ṣínú lórí àwọn nǹkan eléso pápá jùlọ dàbídùn àbí dàbínù lọ́dọ̀ àwọn ìròyìn òun náà ní déèjì bá a bá rí a lè lo èso míì láti fi ṣínú àmọ́ ká tó lo èso míì láti fi ṣínú bá a fẹ́ tẹ́lẹ̀ tẹ̀lé lànà sínú àná ìròyìn ìṣínú fáńpù náà ní akọ́kọ́ ìṣínú náà ìyẹn ní làbínù kákọ́ ìṣínú sáàbá nílẹ̀ dídùn máńgò bẹ́ńtò sí ápù bẹ́ńtò sí àwọn ilé pẹ̀lú oṣù nínú bẹ́ńtò sí ìmọ̀ ká lo omi náà ká lo omi ká fi ṣe sáàbá nílẹ̀ dídùn ká tó wá lo kéré sòmù eré ló bá súnà náà nìyí bí ẹ̀rí sàn ní ọmọ mẹ́rin kọ́lọ̀ ń kó bá ní yọrù sí i ìmọ̀ ń sọ wípé kana rasulullah فلم تكن رطبات على ثمرات فلم تكن حتى حسوات للماء رواه أبو داود مالك وما أبي أنس وما مالك أريد وأظن ويقول رضا أن محمد عليه الصلاة والسلام هو يا نبي دادا ó lè ṣe sí àìlẹ́bí tánà bá fẹ́ túnú àwẹ̀ tó bá ń gbà tó bá fẹ́ ṣínú tí máa ń ṣínú lórí dàbírù ibi tẹ́ sábà máa ń rí náà ní haúsá tó láwọn ní ìjì rẹ̀ náà ń gbìnlẹ̀ kì í sábà wù lọ́dọ̀ tí wọ́n á ní kùjá máa ní àtẹ́lì tútù tẹ́lá dúdú tútù ó tó dìgbà tó gbẹ yìí tẹ́yìn bá lélà dúdú tútù ní fresh tẹ́yìn bá jẹ́ gbígbẹ yìí nígbà tó yẹn jẹ igi lẹ́gbẹ̀ẹ́ bí ìyá pé yẹn jẹ igi ẹjẹ má tóbi wọ káfó lè yí dáadáa fresh cashew tí wọ́n fẹ́ ká tó tútù bẹ́ẹ̀ tẹ́yìn bá jẹ́ àti kéèyàn kan wá fi ilẹ̀ bẹ́ẹ̀ kó wá rọ kalẹ̀ lọ́jọ́ kejì kéèyàn tẹ̀ mọ́ wá jẹ́ kò ì sínú fridge débi tó fi wà precise bó ní ṣe máa rí lẹ́nu fúláwàdà ní lè jẹ́ ẹni irú ká tó ṣe wá rọ burúkú ló wá fún jẹ́ máa jẹ bẹ́ẹ̀ kéèyàn bá ti tó àkọ́wò làbínú tútù tó bá jẹ́ gbígbẹ yìí kò ní wò láti jẹ náà so eléyìí lánàá tí máa fi ń ṣínú làbínú tútù yóò dùn tí yóò bá ráǹfà ní sí nígbà òjò ṣe wá ti wà gbígbẹ tó kọ mọta yìí náà kéèyàn jẹ bí yóò bá wá rí kó sì wá mú omi anas ọmọ malik tó ló ṣe ọlá àmọ́ sínú àwẹ̀ tó bá gbà lórí làbínú tútù ṣáájú kó tó kírun tí ó bá ti wáyé làbínú tútù fàálà camarot tí ó wà lo làbínú gbígbẹ tí ó bá ti wáyé làbínú gbígbẹ hasa hasa wáá tún ìmọ̀ yóò wá ṣe gbẹ omi yóò mú gẹ̀ omi kẹwàá mú mi díẹ̀ àìfẹ́ sínú káwá mú omi yóò bá kán ara yóò sọ̀nà nú ó sì lórí ìfẹ́ ni ó bá sínú pẹ̀lú omi kó mú lómi tó tutù tó rà láti ara ẹ̀yà kó lómi tó bá wọ̀n eléyìí láwọn ọ̀nà tá àwọn gbà sínú tó wọn bá ti ń wọ̀ ká sínú ìgbà míì ojú ọjọ́ lè yàtọ̀ kó ti ṣẹlẹ̀ lánàá yìí tí ojú ọjọ́ wà cloudy ó sì wà rínì ẹlòmí lè rò wípé nígbà tó gbégbé ti ṣìṣe báyìí káàkì lóhun kàmá ẹja máa sínú ara ò lẹ́yìn aago mẹ́rin ààbọ̀ látòjúwe tójú bá rọ̀ tójú ọjọ́ bá kú àmọ́ sínú lẹ́yìn aago mẹ́rin ààbọ̀ mẹ́rin ara <laughs> ò àwọn afá ní ọ̀nà ìbáru wẹ́dà bẹ́ẹ̀ lò aago káàwò lánàá níjẹta nígbà tá a experience irú weather tó jọ rọ̀ bẹ́ẹ̀ a ti rí i pé látòjúwe six forty nine six fifty ẹ̀mí mi tó sí ìgbọ́n tí weather bá cool tó dàbí ìgbà tó ju ọjọ́ òjò fẹ́ rọ̀ calculation yìí tá a lò sẹ́yìn yẹn náà lálò lábẹ́ òfin ẹ̀sìn calculation òun tá a lò sẹ́yìn náà lálò lẹ́yìn tí látòjúwe wà tó dàbí tìǹbù kíkí ní ìsìn twelve thirty eight twelve forty búrì ti wọlé twelve thirty eight 12:40 forty bóòlù ti wọlé ṣùgbọ́n lọ́dọ̀ tí wa láti júwe wọ́n la máa ń kírun àbí níbo míì wọ́n fi tìǹà máa ń kírun òjò wá rọ̀ ní aago mọ́kànlá àárọ̀ ọjọ́ kan ó rọ̀ ní méjìlá ojú ọjọ́ wá dà yìí tó akínú ìlàgbé méjìlá mọ́kànlá yẹn twelve tó bá n'awo ṣìnà àwẹ̀ àárín sọ pé àtọ́dà kú ti ti ṣe bákan kò sóòrùn kamá kamá sínú loku àárá ẹja ní soro àwọn tá a ti ń gbà wẹ̀ bọ̀ láti ìgbà tí aago márùn-ún gbogbo rẹ̀ ní ìṣẹ́jú wa báwẹ̀ nìjẹ́ lágo mẹ́fà mẹ́fà àbọ̀ lára ẹni tó pẹ̀ ẹ̀ ṣàkíyèsí wípé ewó lẹ wípé ẹnu bí tó ṣì àbí kò pẹ́ ẹ̀ náà lójú ọjọ́ bá tún lẹ́yìn ìgbà tó ń fẹ́ jáde padà kí láwọn àti fálọ̀ ọjọ́ yẹn kò sí tó ti àwọ̀ ọjọ́ yẹn rò lábẹ́ òfin ẹ̀sìn nǹkan kan ò ṣe é torí tó ṣẹlẹ̀ yẹn kì í ṣe pé ìmọ̀ náà ṣe àṣìṣe ló wáyé rọ́bà náà láti àṣíjá ìnà sí iná àwọn àkọ́ ọ̀nà náà mú sínú rọ́ṣùmọ̀ lọ́tàálà nígbà tí wọ́n gba àdéhùn yẹn wá wọ́n ní ànábì ní ìgbà tí rẹ̀ bá wáyé àbí nǹkan tó bá jọmọ́ rú ẹ̀ táwọn tó wọ ọlọ́run wọ́n fọwọ́ ìyàgbá wa mú ìdá àgbàgbé náà bá ti àṣìṣe ọlọ́run sọ wípé ọ̀pọ̀ àìtò lórí foríjì ìǹtẹ́ ṣe ló ṣe gbàgbé ló mú ṣe àbí ìǹtẹ́ ṣe ṣe àṣìṣe ló mú ní ṣe ìyẹn ọlọ́run foríjì tí wọ́n àní jáwọ́ ọjọ́ yẹn padà irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ láyé ọmọ ọmọ àná so lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ni àwọn èèyàn rò kóòrùn ti wọ̀ náà bá sínú kódà ń bòkùtẹ́ náà sínú wọ́n sínú tán báyìí bá tún rí oòrùn àpẹẹrẹ ọlọ́run ló bá tún jáde ta padà ah! àwọn sọ àbábá náà ní wípé wọ́n bá tó ṣẹlẹ̀ ní àtijọ́ tí wàá ní dáwọ̀ ẹ̀kún rẹ̀ padà fún lágbọ̀rọ̀ mọ́ wà conscious kí rẹ̀ mọ́ máa repeat ara ẹ̀ lára ẹ̀kọ́ bá tún gbàwẹ̀ ìdá ẹ̀kún ti sọ ìmọ̀tẹ́ni fa ẹ́kṣìrì mìíràn tó á lè ànàdáwọ̀ kan sọ ìmù sàjáàbá fádùn rí ìgbìmọ̀ ìṣíkì min khayrayi dunya wal akhirah ọmọ ìyá mi bìnrin muslim tó bá ń jẹ́ni tí ń gbàwẹ̀ lọ́wọ́ máa jẹ́ kádùá rẹ̀ pọ̀ pọ̀ ládùá torí ìpèpè táláwẹ̀ bá ń pè síwájú ọlọ́run ọlọ́run máa ń gbà bó o ṣépèlé èèyàn yóò máa bó o ṣàdúrà fún èèyàn yóò ṣe bí wọn náà ṣe fúnra rẹ yóò ṣe gbogbo tó bá wọ̀n lórí ayé àtàlùfíà náà máa bẹ́lọ̀ rẹ̀ nínú Ramadan tí kọ́lọ̀ ó gbà fún Abu Hurairah radiyallahu anhu olóńṣẹ́rọ̀ àlùsọ̀láṣọ̀ sẹ́lẹ̀ ó ní sẹ́lẹ̀ ṣàṣùn láti rọ́dù da'awatukum àwọn mẹ́ta kan bẹ nínú àwọn èèyàn wọ́n bá ṣépè bí èèyàn ọlọ́run ó gbà bẹ́ẹ̀ yóò mẹ́nu sọ̀hún mọ́tò ṣe àdúrà náà ọlọ́run ó gbà ẹni àkọ́kọ́ náà wọn alìmáàmù làádìl aṣáájú ti ń ṣe déédéé ṣé èyí kan mú aṣáájú tó à ń sọ yìí ó lè dá aṣáájú inú ilé baálé ilé láàrin àwọn ọmọ rẹ̀ ṣe lọ́gbàlọ́gbà láàrin wọn baálé ilé ni oníyàwó kan sí méjì sí mẹ́ta sí mẹ́rin ó ṣe lọ́gbàlọ́gbà láàrin wọn ni níbi iṣẹ́ tó wà ó ṣe dọ́gbàdọ́gbà láàrin wọn aṣáájú ni òun ló tó lórí ẹbí fún gbogbo àwọn ọmọ tó kù gbogbo àwọn tó kùnù mọ̀lẹ́bí ó ṣe dídé láàrin wọn òun lẹ́yìn mọ́mọ́ rọ́jù tó mọ́ṣáláṣí àwátá jẹ́ ìta kírun lẹ́yìn rẹ̀ ó ṣe dídé láàrin wa òun lẹ́yìn wàtọ́ ìmọ̀ ẹ̀ta yóò fẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí ń gbàwẹ̀ aláwẹ̀ títí tí ó ti ṣínú àṣẹ ń bẹ lẹ́nu rẹ̀ bó bá ta mọ́ọ̀yàn sọ́nà tó dáa ọlọ́run ó gbà bó ta mọ́ọ̀yàn sọ́nà tó dáa ọlọ́run ó gbà ló ń ṣe ọlọ́run àdékùnrin àtòsẹ̀lá ló fi ní tásìkò kó ṣínú bá tó mọ́kànjú àti ṣínú ṣàdúrà náà kó tó ṣínú torí pé ẹnu rẹ yẹn tó ti ń gbàwẹ̀ látàárọ̀ tí ò jẹ tí ò mu tó sì gbàwẹ̀ ọ̀rọ̀ sọkúsọ yẹni pé àwẹ̀ tí ń gbà náà jọ òṣùsọ fún sọ tàbí ẹ̀ bá ń gbà rẹ̀ ẹni náà gbọ́dọ̀ gbà rẹ̀ nígbàwẹ̀ rí pé kò jẹ nǹkan kò mú nǹkan bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ò kán sọ́sọ́sọ́ yóò jìnà sí ah, ìyá rasaki tó bẹ́ẹ̀ lẹ̀ rí aláwẹ̀ ni wọ́n ló wá ní yà ah, kò mo lè fẹ́ dá sí i mi lè fẹ́ ọlọ́ọ̀kọ́ àwẹ̀ nìyẹn àwẹ̀ nìyẹn kéèyàn ń gbàwẹ̀ lé sí pé kẹ́nu èèyàn jìnà sí ọ̀rọ̀ tí ò ga sísọ sí èèyàn so àsìkò ilé yẹn bá ṣàdúrà ọlọ́run gbà wàdá àwọn tó mọ̀ dúró tó fi mọ̀lú alẹ́lùkọ̀máàm tó fi mọ̀lú alẹ́lùkọ̀máàm bẹ́ẹ̀ náà ni èpè tí ẹ̀ta bá sábò fún bá tẹ́lé èèyàn yóò rẹ̀ ró ní túnṣùmọ̀lú ẹ̀dàlùfọ̀mọ̀ ètò tẹ́ntà bá sàbòsí fún the oppressed ẹni tá a fi ọlá afọwọ́lá ti gbá lójú ayìnrìn jẹ́ a fi agbára àti ìgbà fi yẹn jẹ ẹ̀tọ́ rẹ̀ àfún àti mọ̀ pé kò léèyàn kò lára kò lẹ́bí kò lówó àti bó ti wọ̀n wá bó bá ilé ṣe pé ànábì ní èpè rẹ̀ yẹn yóò rẹ̀ ró ni fẹ́ẹ̀sì tó lòdì sẹ́mẹ̀ wọ́n ti fà tàkù láhàbọ̀ wáyé bó sẹ́mẹ̀ wáyé gbogbo lẹ̀kùn méjèèje tó wọ́ wájú ọlọ́run lọ́lọ́run sì kalẹ̀ fún wọ́n yà kó ló rọ́bù àìsàwòjẹ́lì ọba àlekẹ́rọ máa sọ wípé wà ìzẹ́kì mo fi tó bí èmi ọlọ́run búra mo fi kàyàkàyà mi búra là á ń sọ̀rọ̀ nìkẹ̀ wọ̀rọ̀ òbá ìbàhìn ìwọ lámà ẹni tí wọ́n sàbòjú fún tó gbẹ́ni ẹ̀ tẹ́tẹ̀ yìí máa padà ràn ọ́ sí bópẹ́ bóyá bópẹ́ bóyá èmi ọlọ́run gbé ọjà náà ni nígbà yẹn mùsùlùmí ni mí nígbà yẹn àfáà ni mí nígbà yẹn oníkó ni mí àwa máa tábì tọrọ àforíṣi iwájú ọlọ́run ló wá ń tẹ̀ ẹ̀tọ́ àwọn ẹlẹ́tọ̀ọ́ mọ́lẹ̀ tọ́mọ ẹni tó pè é yàn ọlọ́run dúró sí wọn o àti tó bá kó sàbòsí nìkan ló kù àmọ́ tó bá kó sàbòsí sí wọn tó wá foríṣi lọ́dọ̀ wọn kí ni wọ́n dùn sí ọ kó dá tó gbà lọ́wọ́ wọn padà gbogbo ìgbà tí wọ́n bá ti ń ní ṣẹlẹ̀ ẹni ha bẹ́ẹ̀ ayélágbájọ́ sàbòsí sí mi kì í ṣe lẹ́rù tí mo wà ní ìbáwà lẹ́nu iṣẹ́ ha ayélágbájọ́ sàbòsí sí mi gbogbo owó tó fi ń ṣòwò ó sì yá tán kedere ìbámọ̀ tó ń gbèsè báyìí àìwọ̀ ọlọ́run gbogbo tó náà bá wà bá aránṣẹ́ ìnira sí gbogbo tó bá wà bá ń kó dàmú ìbátìgbòjò bá tọmọtọmọ ah àfà yóò jẹ́ yóò rí o àti ká gbìyànjú ká tún bá kúrò níbi ìmọ̀ sàbùkú fáwọn èèyàn kásìkò kọ́ṣà náà sàtótó ẹjá sáré mú ẹ̀yọkàn sí fasahari wàlá tásòrò ti sàkó lè náà súnà tó máa ṣádà àwọn ìyá mi bẹ̀rẹ̀ mùsùlẹ̀ máa jẹ sàkó máa gbé sàárù jíjẹ jù lẹ̀ torí pé lánàá náà tó kan fáyìn wọ́n àwọn òṣèlú nǹkan fẹ́ kékeré ló ń jẹ tó ló jẹ sàkó máa jẹ ẹlòmíì ó jẹ ìdájú bẹ́ẹ̀ kéré ọlọ́run àti jẹ alibíjẹ́ ò bá ná dáadáa gan kó mọ sọ́wọ́ aago mẹ́sàn-án oúnjẹ ò kí ń wù ń jẹ wọn kì í ní appetite ẹ̀ bẹ́ẹ̀ ni bó jẹ́ kó o múni lásán bó jẹ́ kó o dòkè nìkan fúnra kò sí tó bẹ́ẹ̀ nìkan ló là tó múni sí fúnra kò sí tó bẹ́ẹ̀ nìkan náà ló jẹ tó múni sí gbìyànjú ẹ̀ ìlànà ànábì ó wáyé nínú hadith aná Muhammad sallallahu alayhi wa sallam tánàbí sọ wípé tasaharu fa'inati sahuri baraka ẹ máa ń jẹ sàfóò ẹ máa ń jó oúnjẹ àfẹ̀mọ́jú láti fi gbà àwẹ̀ torí pé níbi ìgbìyànjú oúnjẹ sàfóò yìí àlùbáríkà ń bẹ́ ń bẹ̀ ẹni tí wọ́n àlùbáríkà káàkiri ó wá àlùbáríkà títí ó wá débi sàárẹ̀ àwọn wòlíì ọlọ́run ó wá àlùbáríkà títí ó wá débi sàárẹ̀ àwọn jéhùn kí ló ń wá bí i àlùbáríkà àwọn bàbá ni àlùbáríkà àwọn bàbá ni ẹni tí wọ́n wá àlùbáríkà títí ń wọ bòmí káàkiri ọ̀nà àti wà lùbáríkà pọ̀ ní ìsìlámù lára rẹ̀ a kì ń fojú yẹpẹrẹ rẹ̀ a ń fojú fúyẹ́ rẹ̀ àti kí máa ń jẹ sàhóòrù èèyàn wà lùbáríkà wájú ọlọ́dún bákan náà wá jẹ sàhóòrù yìí má jẹ sàhóòrù alágo kan òru méjìlá òru ó kàn lásán ni mẹ́ta nílẹ̀ Yorùbá o àsọ kọ́ńtì mi fúrasà wúrò alágo mẹ́rin jíjẹ kò bá mu tó pẹ̀lú pásítọ̀ yìí five seventeen five fifteen five nineteen five eighteen yọ ó tẹ̀ yáàyànjú ó yáàyànjú quarter to five kí n tó bẹ̀rẹ̀ sáwọ́ jíjẹ ó yáàyànjú náà nìyẹn quarter to five kí n tó bẹ̀rẹ̀ sáwọ́ jíjẹ kájẹ̀ wà ní ẹgbẹ́ tó dé wípé pásítọ̀ yẹn fi ń jẹun pẹ̀lú ìbá ń jẹun báyìí ẹlòmíkà ń tì náà ìta ara ń ní yóò máa gòkè lẹ́nu ní tó ní tó ní tó ní tó tó bá tó ń jẹ bí ẹ̀rá yìí tó tó sọ̀rọ̀ ìṣèlú bá tó ń jẹ bí ẹ̀rá yìí yóò tún rántí ìyẹ̀sán tó sọ̀rọ̀ sí lánàá tí ò dáa tó bá tó ń jẹ bí ẹ̀rá yìí yóò tún wo fíìmù bá tó ń jẹ bí ẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ ránù náà máa ń ṣe lórí oúnjẹ kátẹ̀lú àtẹ̀wá lúrú ẹ̀rọ kọ́tà tó kàn fi ẹ̀bẹ̀ láti jẹ ó arẹ́rì fún anásọ̀mọ́ mẹ́lẹ̀ hadithi rẹ̀ ni tí mọ́ Bukhari gbà wá ó ní àná Muhammad sallallahu alaihi wasallam àti Zaid ọmọ Sabit wọ́n jẹ sahur ìgbà táwọn méjèèjì parí sahur jíjẹ ó ń sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ó bá dìde lọ kírun kó kírun ó ní ó làwọn sọ fún anas pé ìwà náà láàrin ìgbà tí anabi muhammad àti zaid ọmọ sábì tí wọ́n parí sàúrù wọn jíjẹ sí àti ìgbà táwọn méjì lọ kírun sí kí ni àlàfo tí ń bẹ láàrin méjèèjì àlàfo tí ń bẹ láàrin méjèèjì anas wa ni qadru ma yaqra ar-rajulu khamsina àlàfo tí ń bẹ láàrin méjèèjì kò ju àlàfo pé ènìyàn ka aya 50 lọ́nà Qur'an bóyá ká ní sọ́tọ̀ àmà lápòjúwe ká mọ wá sínú ẹ̀jẹ̀ àti olùgbé tó bá fẹ́ kà ní ìkà tó ní sáré gbígbà tó ń kíkà rọ̀ wẹ́ tó sì ní máa fa kọ̀nọ̀nà gbígbà tó wà ní ìsára pọ̀ kọ̀rọ̀ hàn kíkà tó wà bẹ́ẹ̀jì ó lè lo bí ìṣẹ́jú márùn-ún náà lọ sí méje tó fi kàtá lánà tó ń apari sáwùrù ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ sàúrù jẹ́ lágo mẹ́rin àbọ̀ tó parí rẹ̀ ní quarter to five ó ti yájú àmọ́ bẹ̀rẹ̀ sí ń jẹ́ láti quarter to five àbíká ló bẹ̀rẹ̀ sí ń jẹ́ òun jẹ́ tán báyìí òun ta ìsinmi lọ́sí yíyọ bá ti ń jẹ nìyẹn ká lọ sàúrù lára wa jíjẹ olóore púpọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ adọ́lọ́mọ̀ sàánà ọ̀tàálá gbogbo èsì àṣẹ nínú gọ̀mọ̀tọ́ọ̀lù yìí náà a wojú orí ọlọ́run dákojú rẹ̀ náà látàjà bá pàdé lọ́rọ̀ tẹ̀mí wa láyé ń bí àti lálùkìyàmà àbẹ́lọ́ subhanahu wa ta'ala látàjà bá fojú tó la ilaha illallah subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk